ètò tó kù lẹ́yìn rẹ̀ sì ń tẹ̀lé láti mọ̀ ṣàlàyé nípa àpòlọ́rọ̀ wa eléyìí tí a sọ ní ọjọ́ ìjẹjọ tí a dánu dúró rẹ̀ nípa ọ̀rọ̀ nípa àlá a ti wá sọ ọ̀nà tí ọ̀nà tí àlá pín sí bákan náà sì ni pé kí ló ń tọ́ lẹ́tọ̀ọ́ ká ṣe nígbà tí a bá láàlá búburú àti mẹ́nu bá ń délé náà bóyá àwọn olùmọ̀wá lè bá ní fẹ́ lójúlé náà bákan náà ni pé ǹjẹ́ gbogbo àlá dáadáa ló jẹ́ ìpínkẹ̀ nínú ìmísí ànùbúwà àti wípé ṣe bákan náà ni àlá àwọn ènìyàn ta sẹ́kù yàtọ̀ táwọn ànẹ́lú ọlọ́run táwọn ìtàwọn ànẹ́lú ọlọ́run ṣe bákan náà làlá wa eléyìí ni wọ́n bá ní gbà wọlé jẹ́ gbogbo àlá òun ló jẹ́ ìpínkẹ̀ nínú mi sí ànùbúwà bákan ni pé àwa tí àyíká ànẹ́bí ọlọ́run àtàwọn ànẹ́bí ọlọ́run ṣe bákan ni àwọn àlá wa ni wọ́n sì jọ rí bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú yìí àdọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala bákan náà àbẹ̀lọ́n fún gbogbo olùkún ètò lọ́wọ́ bí ìta ti rí tó nkàlùkù náà tún múnú tọrọkọ́bọ̀ rẹ̀ ọlọ́run kọ́mọ́sá àbáwa túmọ̀ àkóso fẹ́nìkọ̀ọ̀kan wa sí bákan náà gba àwọn tí gbàrà kiri fún ọlọ́mọsàbà gbẹnu gbàsókè dáadáa bá yíya ìpadà dáadáa lẹ́nu kọ̀ọ̀kan wa naam a mọ̀ tẹ̀síwájú lórí àlàyé tọ́wọ́látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam nípa ìpín tí àlápín sí a ti jí ó yé wa ìkẹbùsù alaihi wasallam níbẹ̀ nù àlá tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí tẹ́mi ń bá wa àbáwọn kẹta ń ṣe lójú ayé tẹ́lẹ̀ tààrí àti mápẹ̀rẹ̀ wa àti ìyànjú ilé díẹ̀ níwọ̀n bá bí agbára wa ṣe mọ́ àti bá kòkó ṣe rí a wá bọ́ síbi ìpín ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé a sọ pé ó ń sábà bí eléyìí mọ́ jẹ́ aṣ-ṣaitan èṣù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ a sọ pé aṣ-ṣaitan tó jẹ́ ti alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá tó gbógun ti ànábì Adam tọ́jọ́ ta fún gbogbo àwọn àyókù náà tọ́lọ̀ sọ fún wa pé alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaytana innahu lakum aduwwun mubin wa an ibuduni asa sirat mustaqim àṣetọ́nì yìí òun ń bẹ àwọn tó jólù tẹ̀lé rẹ̀ àmọ́kùnrin ní àwọn ṣayatin yálà nínú àlùjànnú àbí nínú yìnyín torípàlùkù wà ní yorùn pé àwọn ṣayatinul hins àwọn náà ń bẹ láti jó yíwa pé àwọn àlá ìdẹ́rùbà ìbanínújẹ́ ìdá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé ẹni mọ́jẹ́ yẹn onífọ̀kànbalẹ̀ àmọ́ ti ọwọ́ àwọn tọ́jú àwọn ṣàyàtíìn wá tó ní ẹlọ kó sábẹ́ àwílù ṣàyàtíìn àwòṣà ìtọ́n níbi àdísì tí a kà fún wa nípa àtún ànábì pín àlá láì fún wa lápẹẹrẹ báyẹn ni tí wọ́n fárí rẹ̀ mọ́júmọ́ alhamdulillah bá a ti ń kú lórí ètò níjọ́ kejì àbílálẹ̀ ẹjọ́ yẹn náà láàrí ẹni tóun náà pè wá kódà nílùú tí ó jìnà sí wípé ohun tá a sọ ní gẹ́lẹ́ ọ̀sẹ̀lẹ̀ sáwọn náà àwọn ní ò sì wulẹ̀ tójúbọ lẹ́kan alhamdulillah nǹkan tí mo fi sáwọn kódà àárín àwùjẹ táwọn làwọn lálà pé nìkan bá wọn fárí àwọn wá ní àjẹ ká dábẹ́ ní òun dáadáa ọba àwọn sì dín àwọn sì bá àwùjẹ ní fífa a sì sọ àwọn tọ́jú àwọn onídán wọn mọ́ fi tẹ́tí àwọn èèyàn pé a sì fa eré rẹ̀ tí ò sì sí kẹ̀kẹ́ tí ó séyàn láti sọ fún wa pé kábà lálò islam sí ní kábàlù láti lálàáfíà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn fowó òru yóò fi yẹn sẹ́ a sọ fún wa náà pé àwọn tọ́jọ́ mọ lẹ́yìn èṣù nínú àwọn èèyàn náà wọ́n á mọ fúnni lóúnjẹ ọ̀ràn jẹ látòjú oòrùn sọ pé àlálọ́mọ ọlá ṣùgbọ́n òun náà tọ́ bá lábẹ́ náà òun tá níbi ni a ṣe náà ló tún ká òun náà kódà àwọn tọ́jọ́ àwọn tó mọ̀ ń pa àwọn nǹkan bẹ́ẹ̀ tún jí ó yé wa pé nígbà tá níbi júwe pé abátò sàúdà pé oògùn lọ́jẹ́ gbogbo orú àwọn bẹ́ẹ̀ ìjẹkújẹ wọn fún wọn nìkẹjẹ bẹ́ẹ̀ bá ti jí torí irú bẹ́ẹ̀ nígbà tó bá ṣe òun níbi ni a ṣe tó jí láàárọ̀ náà ó tún jí abátò sàúdà kò sí ohun tí ó fi nǹkan yẹn ti di pípa ọmọ fi tú atẹ́gùn síta lọ tó bá ti nígbàgbọ́ náà nẹ́bí sallallahu alayhi so bákan náà ajé oyé wa pé lábẹ́ pé àwọn àlá ṣètọ́nì yìí àti jẹ́ àwọn ọkọ̀ kan bẹta ní wọ́n rí láì lórí àlá kódà bí wọ́n so ń tánẹ́bì ni wọ́n ṣe ìsúnmọ́ gba àkóso ìdarí ayé wọn látara pé wọ́n kẹ́mi sí kí báwọn ṣe istikhara náà àlá náà ni káwá dáwọ̀ náà padà pé ibi alákọ́lò ti mọ rí èsìn ìsìkára ìsẹ̀sà látọ̀dọ̀ ọlọ́run kó fi jẹ́ pé kò ní jẹ́ pé aláṣẹ ìtọ́ọ̀lù lọ́mọ ọlọ́wù kí bọ́yá ìmísí ìtọ́lọ́run lélẹ́yìí tí ń tọ́ka fún pé ohun tó ṣe ni eléyìí mọ́ ọ̀sẹ̀lẹ̀ sọ́kùnrin àbí lóbìnrin tọ́fẹ́ lọ́kọ àbọ̀fẹ́ láya pé a ah, òun náà lọ́kọ ni ṣé mùsùlùmí ti kọ́ gbọ́dọ̀ mọ̀ pé wọ́n tí kò tí ẹ̀ sínú tọ́mọ̀ sí sìárà lé lórí obìnrin mùsùlùmí kìí ṣe sìárà lórí ẹni tí ó jẹ́ mùsùlùmí tí jẹ́ kèfèrí ọwá ní pé yóò lọ ńlá lárí àbóyí tó jẹ́ mùsùlùmí náà tó yẹ kí ìṣe mùsùlùmí dáadáa ó lè jẹ́ pé àìdúró déédéé tiẹ̀ náà ó jẹ́ kọ gbàbọ̀dé dán tí wọ́n ti sadán sí ọ fọ́dà bó gbómi lọ́wọ́ òun lọ́mọ rí lómi bọ́ fẹ́ pókọ̀ yá rẹ̀ òun lọ́mọ sún irútọ́ ọba kí ní lọ́la rẹ̀ tí wọ́n ní mọ̀ pé ah, ẹni yé sọmọ ló àbí kèsè kí n kẹsù gbọ́ òpìdán kan ni àbó ti bẹ àwọn kan lọ́wọ́ ẹrú rẹ̀ láti bá a ti rú sẹ́bẹ̀ ọwọ́ ńlá la rẹ̀ aláọ̀tọ̀ bí sùnmọ́ ẹ̀ lòun náà tẹ́kùn tá níbi ní a ti ní ẹ̀ ní padà sí kìnnì ní ọkà faru rẹ̀ torí kálómi ń bẹ nínú ilé ẹlòmíì pé ọkọ láti fẹ́ fi dà láti fẹ́ fi sìn ọ́ ló fi jẹ́ pé ọ̀nà ẹ̀dán lọ́gbà wọlé wọ́n ń fún ọ ní àlálálá tí ọ̀nà ìlànà ìṣù tí ọba ti wá rí bẹ́ẹ̀ ọmọ wa ṣe ń tà nẹ́bí sallallahu alaihi wasallam tó ní a fi eléyìí náà tí wọ́n kó yẹn yọnu rẹ̀ báwo láti wá gbàgbọ́ eléyìí a ti sọ fún wa ẹni tó lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam tó ní wà nẹ́bí òun lálà ka anna ra'si qad quta òun rí bú ẹ̀rin ẹ̀kú yẹn mọ̀ òkú ọ̀rọ̀ tí ń fi ń sunkún àrẹ́bí wa ni àá nígbà tí ṣètọ́ ni bá ń fẹ́ nìkan ẹnu yín ṣeré ṣàkókò dá kí ṣòtì ẹ̀fìyàn ṣeré tí bá ń fẹ́ nìkan ẹnu yín ṣeré lójú oorun rẹ̀ àníbi ni mọ́sọ̀ fẹ́ nìkankan ò àdísì Imam Muslim ni wọ́n gbé jáde ní 2268 ní nọ́mbrin àwọn nọ́mbà tí wọ́n fún àdísì yẹn bí wọ́n ṣe tó níbi ọ̀rọ̀ rúfúyá nípa àlálílá so ọlọ́run ti fún wọn ṣètọ́ ni ọlágbára àti mọ yí padà àti mọ gbàwọ̀ àwọn èèyàn ohun tó jẹ́ òye wa ànábì sallallahu alaihi wasallam jẹ́ òye ni pé ó lè gbà wọ ẹ̀yìn èèyàn yòókù o ṣùgbọ́n àwòrán ẹ̀ tèmi ní gẹ́gẹ́ bí mo ṣe rí kò lè gbà wọ rẹ̀ ló fi jẹ́ pé ìlàlà ríyà rẹ̀ rí bàbá rẹ̀ rábúrò rẹ̀ tí ó ní aburú kan lọ́fẹ́ gbà lọ́fẹ́ sí ọ láburú kan kò tí túmọ̀ kó pé ìyá rẹ̀ ń sí ọ kò túmọ̀ kó pé bàbá rẹ̀ ń sí ọ kò túmọ̀ kó ẹ̀gbọ́n rẹ̀ ń sí ọ kò túmọ̀ kó ìyàwó rẹ̀ ń sí ọ torí pé ànábì sallallahu alaihi nìkan lànàbì jí oyé wa pé aṣọ ìtọ́nù ò lè gba àwọ̀ àwọn gẹ́gẹ́ bá wọn ṣe rí tá a ti yẹjú ọ̀rọ̀ àwọn eléyìí sẹ́yìn níwọ̀nba ọlágbára bẹ́ẹ̀ awárí lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ta fẹ́ jú àwọn àdísì méjèèjì papọ̀ pẹ̀lú ìta àti kàsẹ́yìn tánẹ́bì ni ìdàrọ́ha ma yẹ́kọ̀rọ̀ tẹ́nìkan ní ìbálàlà tó rí ohun aburú aláyẹn àtàburú ọwọ́ èṣù tọ́tàṣà bábà tọ́jọ́kùn ló kò fa àti ríru aláyẹn anábìsí ni wọlíyẹ́tful salasan kẹnìyẹn kó tutù lẹ́ẹ̀mẹ́ta fẹ́gbẹ̀ owó òsì rẹ̀ kó sì mọ́sọ̀ aláyẹn fẹ́ni kankan tí ó ti ṣe bẹ́ẹ̀ aburú kìí ní kẹ́mbì aláyẹ ilé àdìsí yìí ń bẹnu Bukhari imam Bukhari gbé jáde àti imam Muslim nù tẹ́ra àwọn àwa fẹ́ ju papọ̀ torí pé àwọn afọ́ sọ pé ajamuhu awla min at àwọn ọ̀nà àbáyọ níbi àláburúkú jáde mẹ́fà nínú àdísì bíi méjì táàrù pọ̀ mọ́ra wọn àwọn arí àdísì ní látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu àdísì eléyìí òun náà wà nù Sahihu alimamu Muslim nù tíra wọn wọ́n lẹ́nu Nabi sallallahu alaihi wasallam sọ pé tí ayé ìgbà tí ọ̀sán àtòrú bá náà sí dédé ara wọn tí náà túnmọ̀ pé àlá tí ọmọ ọ̀sẹ̀ jù àsìkò sàárì ní ṣùgbọ́n asàrù tó gbìyàn wa àdìsí yẹn ó ní dáàfù wọn ni àkótánà ní pé ń gbọ́ yẹ pé ànábì ọlọ́run ó ti kún lẹ́nu àsàlátù sáà àmì páyé ń dópin lọ ní ikú ànábì sallallahu alaihi wasallam nínú àsàlátù sáà al-kubra àmì òpin ayé ńlá náà ní ikú ànábì sallallahu alaihi ọ̀nà ni wọn tó bá dìkẹyìn ayé páyé ń parẹ́ lọ lam yastakzib aláàyè tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo aw muslim tó jẹ́ mùsùlùmí nítòótọ́ aláàwọn ò ní sábà fẹ́ mọ já sírọ́ torí pé wọn ò rán nẹ́bí kọ̀nsọ́ọ̀tì mọ́ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ so aláàwọn gbà nìyọ́ ọmọ ojú òdodo tó kẹ́ bá ti kó túnmọ̀ pé gbogbo wa mùsùlùmí irú mùsùlùmí wo ọwọ́ ni wọ afdakukum ruhya ẹ̀ntàlà rẹ̀ ọ́ta bá àmọ́ jùdùdù tí ọmọ jẹ́kùn tó bá lálàá lóòótọ́ yọmọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti mọ̀ pé ká tó sùn tẹ́lẹ̀ ọlẹ́kọ̀ọ́ táàkàn pé mùsùlùmí ló sùn mùsùlùmí lọ tají ohun tó bá pàdé lójú oorun náà tí ó júwe rẹ̀ ni pé sẹ́wọ̀ ń sàlùwà lákòó tó sùn sọ́run fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ sọ́run fà káàrù ká nẹ́bì ni a ṣe àbátanlá àbùlá àbáwọn kankan ló ń ṣe kó tó sùn àbáwọn kankan ló ń pè kó tó sùn tó yàtọ̀ sẹ́ni tó dá o. anábìwá sallallahu alaihi wasallam wa ni ọ̀ àfidákùkùn rúhùyà ẹ̀ ń tẹ́lá rẹ̀ ọmọ ọ̀sẹ̀ jù inú àwọn mùsùlùmí nìkẹyìn ayé yẹn asdaqukum hadithan òun lẹ́nu tó bá jẹ́ pé olódodo ọ̀rọ̀ ní tí bá ń sọ̀rọ̀ kì í parọ́ káwa ni ọwá chẹ́kì ara wa wọ́n ń parọ́ fáwọn èèyàn ó kórìíra rọ́ ṣètàn náà parọ́ fún ọ náà ó túnmọ̀ pé a jẹ́ mùsùlùmí dáadáa sáàsì ìsìláàmù wa bó ṣe tọ́ bó ṣe yà wátá sákàlá rẹ ọmọ ṣẹ̀tà bẹ́ẹ̀ àwọn tàbí nẹ́bí ń júwèé sálà ó sì mọ̀ ọjọ́ òótọ́ á sì jẹ́ olódodo ànábi wa sàlàyé pé àlálílá mẹ́ta ni gẹ́gẹ́ bí àlàyé tá a ti mú wá sẹ́yìn pé òhùn yà sọ́ọ̀lẹ̀ha alátọ́jà ládáadáa bushra min Allah eléyìí ń jẹ́ ìróòdùnú látọ̀dọ̀ ọlọ́run àwọn àfáà ni kí wá ti kú gbogbo àlá ni bushra lọ́jẹ́ ìróòdùnú mọ̀nà tí báwọn mẹ́tọ́ jẹ́ pé ó lè jẹ́ ìkìlọ̀ tí ó jẹ́ nazir aw al wọ́n ní àdísì yìí gbé wá nígbà ìtọ́ kọ́mọ̀ ló fi gbé wá pé gbólóhùn pé bushra min Allah òun náà ti kó sínú pé mi yóò sì mọ̀ jẹ́ ìkìlọ̀ báwọn afáwà oníṣàrò ṣe ṣàlàyé wọ́n ní ìrìn alákànlélẹ̀ aládáadáa tí ń jẹ́ ìròdùn látọ̀dọ̀ ọlọ́run ìrìn ẹlẹ́ẹ̀kejì warufiya mimma yuhaddisu al-insanu nafsahu lè alákọ̀ọ́kọ́ tá a ti mẹ́nu bà pé èyí tó jẹ́ ọ̀rọ̀ tá à ń bá mi ara wa ẹlẹ́ẹ̀kẹta waruya tahsinun min ash-shaytan òun lè tí ìsúnmọ́ fi báyìí ló jẹ́ ìfisẹ̀rù báyìí wọn tá a fi mú àdìsí yìí wá tọrọ àti ìdíbi ìpín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀kọ́ báwo láti lò pẹ̀lú àlàburúkú tá fẹ́ mú ní parí ẹ̀ Ànábì sallallahu alaihi wa ni nígbà tẹ́nìkan ní oyin bá rí máa yẹ́kọ̀ọ́ ohun tẹ́mi rẹ̀ kọ̀ tí ò fẹ́ ní ohun tí ò dáa lójú oorun lálà fala yuhaddith bihi fọmọbẹ́ni tàbá so pọ̀ mọ́ ti alákọ̀ọ́kọ́ tó ní falyata'awwadh billahi min sharriha wa zarri shaytan waliyatful thalathan wala yuhaddithu biha ahadan fa innahu la tadurruhu àti rí nǹkan márùn tá padà tọ́ka fún wa nínú tá a mọ́ sí tabalala burúkú a wà tún so àdífẹ́ ẹlẹ́kẹta yìí náà papọ̀ tó jẹ́ pé nínú mẹ́tẹ̀ẹ̀ta láti mú àwọn ọ̀nà ń tọ̀ báwo láti bala burúkú lò tó tí wọ́n sàlàyé pé ànábì nígbà tí ẹnìkan nú yín tó bá rí àlá tọ́kọ̀ tẹ́mi rẹ̀ kọ̀ tájà làgbúrú faliyabsuk faliyabsuk àti faliyatful ìtumọ̀ kan náà ni kíkọ́ra tutọ́ díẹ̀ kọ́ fún àwàyà ẹnu díẹ̀ àyìnyàsáàrí àrífin bàdé alákọ̀ọ́kọ̀ sọ bí táàfẹ́ sí àti sọ fún akọ́ lẹ́gbẹ̀ẹ́ owó sí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tútù síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọlìyẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́pẹ́lẹ́ mú adàdùwá iye gbàtàsí ọwá fi nǹkan kún tí ò sínú àwọn títẹ́lẹ̀ yàtọ̀ sí pé ẹgbẹ́ ọwọ́ òsì tọ́tọ̀ka wọ́n ni wọ́n lè tahawwal an jambi alladhi hadith number 2262 ọwá tún pé nínú àwọn hadith mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ẹ bá lálà àrùn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ tọ̀dọ̀ èṣù wọ́n fẹ́ rùbá ọ́ ni wọ́n fẹ́ ju ọ níná ni ẹnìkan lé ọ pẹ̀lú àdá ni wọ́n gírí rẹ ni òkè kan ni ọ̀rí tó nǹkan mínú apẹ̀rẹ̀ ni gbogbo àwọn ìtú ọmọ kiri káàkiri kó nkiri káàkiri tó náà ra àwọn òwe tí ò nítumọ̀ ìwé tẹ́ fún ti ń bẹ́ni tó kọ́ gan fúnra àwọn tó sì lọ mú gbogbo àwọn tí ń tàwé àlá fún yín àtinú ọjà náà àtinú abúlé àtinú oko ni níbẹ̀ wọn kẹsí náà mú nǹkan kẹsẹ́ nìkan ti kọ́ọ́lẹ̀ wọn wá pé tọba ti lálàá báyìí kẹbáyìí náà ṣẹlẹ̀ sí ọ kẹbáyìí náà ṣẹlẹ̀ sí ọ irọ́ làwọn eléyìí o. ó bù káàtà mọ̀ ọlọ́run tí mo fi yẹn ṣe kò ń gẹ́ nípa àmì kókó wòye kí báyìí làláyè kéèyàn wá tú àlá ọ̀tún kí bẹ́ẹ̀ náà ní ó bù káàtà sí torí ọmọ túmọ̀ rẹ̀ yẹn náà tẹ́lẹ̀ so túmọ̀ kúkì kẹyàn ọsẹ ni àwọn òsì símpọ̀ ànẹ́bí ọlọ́run ànẹ́bí mọ́ bí àwọn sọ àwọ̀kọta lánàánú lánàá torí pé tà ànẹ́bí yàtọ̀ a sì débi àlàyé díẹ̀ nípa rẹ̀ nǹkan mẹ́fà táwà sí tabalà làbúrú alákọ̀ọ́kọ́ ń a mú jáde nínú àwọn àdísì mẹ́tẹ̀ẹ̀ta yìí táwọn onímọ̀ bọ́n ṣe tọ́ka alákọ̀ọ́kọ́ ni pé bí ẹ bá lálà tó já láàbẹ̀rù aláàbànújẹ́ bó o ṣe ń gbọ́ wa nìkan ẹ̀sìn ọba àti wọn ibi ìtọ́ díẹ̀ díẹ̀ tí ó jáde tó ń náà ìpínlẹ̀ kẹ́ń jáde sẹ́gbẹ̀ ọwọ́ òsì rẹ̀ nígbà tó bá dìde tó jí lẹ́yìn rẹ̀ yata'awwas billahi minash shaitonir rajim yọ wọ ọlọ́wọ́ ọba níṣọ́ kúrò lọ́wọ́ aṣ ẹni ẹ̀kọ́ tó sì gbà pé kọ́lọ́wọ́ ọkọ̀ òun ṣùgbọ́n náà mọ̀ bàtà wọn yẹn jẹ́ báwo láti wá sí ilé ìlẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wa yata'awwas min sharri ma raha yóò tún wọ́n lọ́wọ́ ọba nísọ níbi aburú ohun tó rí ó tún wọ́n pé ṣètánì ló ṣe sábàbí ọtọ́ rí aburú lójú oorun yọ́wọ́ wá sọ níbi nǹkan méjì papọ̀ ó ti di ẹlẹ́ẹ̀kẹta báyìí lè fi wá jẹ́ pé báwọn ní ó ṣe wá kó pọ̀ bàtà wọn afáàn sàlàyé fún wa wọn ni èèyàn sọ pé a'udhu billahi min wà ṣẹ́rù ìmáàrọ̀ haik mọ́ wọ́lọ́ ọba ní sọ́kúrò gbogbo aburú ọwọ́ ìsù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti aburú ohun tí mo rí lójú oorun àwa tún rí náà wọn ní tọ̀ tó bá sọ pé a'udhu billahi minash shaitani rajim wa min sharri ìmáàrọ̀ haik ara wọn mẹ́ta lékún pé ma'uzatain àwọn ma'uzatain táà mọ́ sí kúlẹ̀ a'udhu bi rabbil falaq bi rabbin nas inú táà fi ń wá sọ lọ́wọ́ ni máa kọ̀ lákọ̀ ó ti kó sínú taari lójú oorun pé tọ́bá tún kàwọn náà sí wọ́n ní kò sóhun tó burú mẹ́ torí pé àdísì gbé wá pé fàlìyàtà àwùwà sílẹ̀ tàbá ní kúl àwọn òdòdó rọ́bì nẹ́ẹ̀sì maliki nẹ́ẹ̀sì ilà ìnẹ́ẹ̀sì ní sáró ilẹ̀ wàsùwàsì ànẹ́ẹ̀sì tó jẹ́ fún bá wọn sọ̀rọ̀ rìn aláàtọ̀dọ̀ èṣù wọn látara àwọn wàsùwàsù rẹ̀ tí mọ́ bí sínú àlámọ̀rí ẹ̀dá lòun náà wà báwọn onímọ̀ sí kéyìn ó fi màwùzàtẹ́yìn kó fi lé e àrínà àwọn onímọ̀ tí wọ́n ní kò sí ti ó burú mbẹ̀ ó ti kó sábẹ́ fàlìyàtà awwad min ash-shaytan wa min sharri ma wa min sharri ruhya àti aláàbúrú tí ó rí lójú oorun ilé ìlẹ́lẹ́ kẹta náà ọ̀gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yanqalu ila al-janb al-akhar èèyàn pàhàdà níbi pàhàdà yìí kọ́ tẹ́gbẹ́ ọwọ́ ọ̀tún ló fi sùn ṣé èsì ni ó yí padà sí tó jẹ́ pé àṣẹ tí wọ́n ká mọ́ fi ẹgbẹ́ ọwọ́ òsì wa ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ká mọ́ fi lélẹ̀ àwọn mi ni o lè sín kò láyè ibi tó sùn sí yẹn tó gbé àpò ní ọwọ́ lọ fi hà ọ̀tún yẹn náà lélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì àárín bẹ́ẹ̀dì lọ bára rẹ tẹ́lẹ̀ tó fi lálàá burúkú yẹn ọ̀rà síkì díẹ̀ àṣèlú náà àwọn tí wọ́n ní kó yí hà wo táwọn lo zọ́hìrò àdìsí yẹn pé kọ́ wá fẹ̀ òsì lélẹ̀ Allahu ta'ala a'la wa a'lam ẹlẹ́ẹ̀ka àrùn bẹ̀ òun wá ni pé la yukhbiru biha ahadan ọ̀wá nílọ̀ tó aláburúkú yẹn fẹ́nìkan torí pé ń bi títú rẹ̀ aráhùn àkọọ́lẹ̀ pé ó súnmọ́ kí nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ ìbẹ̀rù yẹn àpẹẹrẹ tó súnmọ́ nì tó wà ní òfin mọ̀ tí wọ́n bá ní èèyàn ní àmọ́dì kan tọ́jẹ́ àmọ́dì tó lágbára tó mọ́ pé ògbóògùn tó bá ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ìlàpàtẹ́sẹ̀ ní òde so tó fi hàn àmọ́dì yọ́mọ̀ sí kíni yọ́mọ̀ lágbára sí àsẹ́kẹ́lẹ̀ àwọn tó ń sì ń tú àlátẹ̀mọ́ lọ kó àlábá ọ̀pọ̀lọpọ̀ wọn náà tẹ́lẹ̀ ló fi jẹ́ pé ẹlòmí yàrá tó wà náà gbọ́tẹ̀ mọ̀ sọ fún wọn pé wọ́n yéé sọ aburú níbí yìí o yóò pé nǹkan bá sẹ́kọ̀ọ́ mọ́ sẹ́ni ọ̀sọ́ o òun náà ìgbà níbi yóò ah aláṣẹ láyọ̀ ọ̀dà aburú ń bẹ wáyé tí ó ṣẹlẹ̀ bí ṣe ń sọ yẹn náà àwọn aburú tó náà ti kó sọ́dọ̀ wọ́n mọ̀ retí pé ò ní dòkúrọ́ nítorí yóò ṣe ó ṣe náà lọ́pẹ́ ẹni dá ọ ní kọ̀ bá sọ ó ti ṣẹlẹ̀ Ànábì tọ́ka fún wa inú tí wọ́n lè fi dà wọ́n láàmú ni wọ́n lè pé ọ̀dà bàtà nẹ́bì gẹ́ǹkẹ́ ebi ìyàwó ẹ̀ mú lọ sọ́dọ̀ Warqa bun Nawfal kọlọ́ má nẹ́bì wo sẹ́ o ó mú lọ ọ̀dọ̀ àfa àtọ́ jẹ́ onímọ̀ nípa àwọn tíra àwọn ẹ̀sìn tó ti àwọn àmì tó ń wá kanú tí àyẹn ló fi bá sọ̀rọ̀ pé á ah, inú tí mo kanú tíra wa kìí ṣẹni tí ń wọṣẹ́ iná ẹ̀mí tí ìyàwó Khadija tọ́tọ́ kafa nẹ́bí sallallahu alaihi wasallam kódà fáwọn Saudi afá ibùdó mọ̀lákì ní sẹ́rù mùsùlùmù wọn wọ́n ní ẹ̀ẹ̀mejì lọ́jẹ́ pé alákọ̀ọ́kọ́ gan tá nẹ́bí lọ fáwọn Bakri ló lídi ànẹ́bí lọ àbílẹ̀ alákọ̀ọ́kọ́ àbílẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bó ṣe wá nínú ọ̀rọ̀ ni pé ọ̀pápọ̀ mọ́ra wọn pé ẹbí wọ́n má nẹ́bí náà darí rẹ̀ síbi tí ọ̀yẹ́ ìpé wọ́n mọ́ sọ aláàbúrú yẹn fẹ́ni kankan torí nǹkan mọ̀ rí jí pé à ah, bàtàbí oríjọba yìí mọ́jọmọ́ ẹlẹ́ẹ̀karùn inú ọ̀nà sáà gbígbà ní ẹlẹ́ẹ̀kẹfà tó bá jẹ́ pé ọwá sun ta ní oṣè yìí ọtún wá sùn ọtún wá tán láyẹn lá bákan náà wọ́n ní bẹ̀ láti wá lo ìtọ́sọ pé fàlìyẹ́kùn wọ́lì yóò sọ̀lì nígbà tó bá tún sùn padà ó ti àìsí sọ fún yẹn bóyá lóru kan ṣoṣo náà lọ lálàá

ọ̀tọ̀ abọ́díbi alẹ́dínà yẹ́kùrún Allah àkíyàmà ọwà gbínẹ́fìlà ogbèdú ọlọ́run ọ̀yẹ̀ nẹ́fìlà lọ́yìn ìgbà náà ọ̀wà bọ̀rọ̀ sàlámì fẹ́ nìkọ̀ọ̀kan àwọn afáàní tó bá ti sílé ọ̀là ń bí ilé níbi ìgbésẹ̀ ìrìn ala ẹlẹ́ẹ̀kejì báwo kò sì gbà ìrìn òun náà ni èyí tó tí làákàyè wa sọ ó ti kọjá òye àbọ́pọ̀lọ wa àlèyàwòrán rẹ̀ irú rìn aláì kì í sábà ní bùkátà sí pé kí wọ́n tú fún wa bá àbálàyé ń pa rẹ̀ yọ́kẹ̀ jẹ́ bí àpẹẹrẹ kó fàpẹẹrẹ kẹlélẹ̀ fún wa ni ṣùgbọ́n ó bùkátà sí ìmọ̀ àtòye tó jìlò àti àfojúsùn tó mú berebere torí kìí ṣe gbẹ́ntọ́lọ́ fún nímọ̀ pátá lọ́lọ́mọ́ fún lágbọ́yé kọ́ gbàgbọ́ yí àlátọ́lá àbí tẹ́nìkẹ́lá tí wọ́n sọ fún eléyìí òun ni ìrìn àlá tánàbí sallallahu alaihi wasallam ń júwe fún wa pé ọjẹ́ ìgégé kan nínú ìgégé mi sí ọ̀rọ̀ tọ́lọ̀mọ́ bá wọn ànẹ́bí ọlọ́run sọ tánàbí pé fáwọn sọ̀hábà ní pé ńgbà tóun ti òun ànẹ́bí o tóun bá ti kú láyé tán òun ti jẹ́wọ́ àyí ọ̀rọ̀ à ń báyàn sọ̀rọ̀ ti tán wọ̀nùbú wa ìjà ànẹ́bí ọlọ́run ò sí mọ́fẹ́ nìkan bá bá pèrè lánàbí ọlọ́run kankan ní í ṣe àníbi ní tọ́ka sẹ́kù náà ni àlá tí ọmọ jẹ́ ìfúnni nírò àwọn sọ̀hábà wa béèrè pé èwo ni al-mubashirat àníbi wa lóhun náà ni kí ni àrùhìyà sọ́ọ̀lẹ̀hà òun làlá dáadáa tí sì rìn ẹlẹ́ẹ̀kẹta so inú rìwáyà ti àfáwa Malik láti yàtọ̀ àtọ́rọ̀ ọmọ yasar àwọn sàlékún rẹ̀ ti àfáà Bukhari aláwọ̀kọ́ ìpé àrùhìyà sọ́ọ̀lẹ̀hà mi táwọn dóníyà wọ́n wá èèyàn tó jẹ́ mùsùlùmí ó rí tí ó lalala àwòtúrọ̀ ọ̀lẹ́hù àbí tí wọ́n là sí ẹ̀ńtọ́ mùsùlùmí pé ọmọ ohun tó mọ̀ fún mọ̀ pẹ́tọ̀ yọmọ jẹ́ yọmọ jẹ́ ìfúnni nírò eléyìí ni ìran kẹta nínú ìran àlá so kí Allah subhanahu wa ta'ala èyí tó dá ń bẹ̀ ní kí ọlọ́run jẹ́ kí àmọ̀ náà ìgbà tó wá rí bẹ́yìn ká lọ síbi wípé ǹjẹ́ àlá ti wa níbi èrè tí wọ́n ti sọ wà alákọ̀ọ́kọ́ ni pé yorùbá sọ pé igi mọ́ ó jìnà sí orí àwọn lè mọ̀ wò ó pé ebi mú ni yìí igi mú ìgbà mélòó ni mítà mélòó ni bẹ́ẹ̀ ó dàgẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀kẹ́ nú àwọn olùṣèjọba sọ fẹ́ẹ́ nìkan ni tó lóun rí sẹ́gbẹ́ rẹ̀ ẹni wá ní ibùsùn mẹ́ta ní ọlọ́gbà lọ́wọ́ ni pé owó Yorùbá náà tó sọ orí ìpé ó jìnà ìpé àwọn ànẹ́bí ọlọ́run kò sínú ẹ̀dá kan tí ó bá àwọn ànẹ́bí ọlọ́run àsọrí hàn ní ká mọ́ sọ pé wà lé ọlọ́run kan ẹ̀sẹ̀ ìwù kan ó ju ẹgbẹgbẹ̀rún àwọn ànẹ́bí ọlọ́run lọ ntọ́ yẹ wá ká mọ́ tọrọ fúnra ẹni bẹ́ẹ̀ tó báyìí bá ti gbọ́rọ̀ ẹ̀ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ á kà mọ́ sàdúrà fún bá nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ àìgbádùn bẹ lára rẹ̀ sam látàrí báyìí ni pé a jìnà síra wa ìwà jìnà síra wa náà jẹ́ kálàwọ́ yàtọ̀ síra wọn kìtìkìtì torí pé Allah àtàwọn ànábì ọlọ́run òun ọmọ jẹ́ wahayun ilahiyun yọmọ jẹ́ ìbánisọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ló fi jẹ́ pé àwọn oníbùkátà sí pẹ̀tà ní ọba ń tú fún wa fún wa lápẹ̀rẹ̀ tí ọba wa ní wà àtàwọn ànábì ọlọ́run bá kẹ́nà ilẹ̀ ìjọ ní

if alma tó ma wọ́n àbá mi ṣeun tí wọ́n pa ọ́ láfẹ́ ilé yìí lọ ń jẹ́ àtúnṣe fún òrí ọ̀pọ̀lọpọ̀ yálà nínú olùpèyàn sójú ọ̀nà ẹ̀sìn àbáwá tá ń gbọ́rọ̀ táà sọ pé ànábì Ibrahim ọ jẹ́jẹ́ pé tọ́lọ̀ ń bá lè fún un lọ́mọ nígbà tó jẹ́ ọmọkùnrin pé kò wọ́n pa á fún Ọlọ́run kò síbi tá ànábì Ibrahim ti sọ bẹ́ẹ̀ túrọ Ọlọ́run ló béèrè ó ti mọ̀ pé àlá tọ́lọ̀ táwọn bá ti lá àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni ní ìjọ kọ̀ọ̀sẹ̀ máa wá pé kí ni túmọ̀ aláì kíníkẹ̀ ọbẹ̀ ní sọ́kọ́ mọ̀rọ̀ ní àá ah, if'al ma tu'mar ṣe mo tún pa ọ́ láṣẹ fatajidini insha Allahu mina as-sabirin ọba mi ló ń sùúrù as-sabru fi ta'atillah ọyìn bẹ̀rẹ̀ ló ń sùúrù tó fi execute tó implement tọ́lọ̀ ń pa ọ́ láṣẹ látọ̀jú aláì torí bẹ́ẹ̀ ni kò sí túmọ̀ pé wọ́n náà ìpẹ́tọ̀ tí wọ́n ni wọ́n fẹ́ dún bẹ́ẹ̀ ọlọ́run òfin kẹ́kẹ́ pààrọ̀ rẹ̀ jí láàárọ̀ pọ̀ kẹ̀dọ̀bẹ́dọ̀mọ̀ rẹ̀ lọ́rùn ni pé ìtumọ̀ ti ẹ́ mú tọ́ bá padà sílẹ̀ ní ọ̀sọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n bá ti jín rẹ̀ pẹ́kẹ́ yẹn dọ̀bẹ́dọ̀mọ̀ rẹ̀ sára dáadáa ni ó sì àwọn ta ní ó sì tọ́ pé dáadáa lọ́bá wá lọ jẹ́ èyí kódà níbi sallallahu alaihi

kọ́sẹ̀lẹ̀ ní ojú ayé ìpè aláwọn ànábì ọlọ́run iṣẹ́ ẹ̀yọ́ látọ̀dọ̀ ọlọ́run ni sí pé a lè bá wọn dọ́gba àwọn òsì bùkátà sẹ́ni tí ọba wọn tu ẹ̀rí pẹ́ta níbi Yusuf náà àwọn tí ọjà níbi ọlọ́run wọ́n sẹ́ni wá bùkátà kí Yusuf ọba wọn tu torí nù mọ̀ ìjà níbi ọlọ́run tọ́lọ́run fún àmì tí iná ẹ̀ lọ́wọ́ táyé lè mọ́gbà wá láti débẹ̀ ṣùgbọ́n wa ta àjà níbi ọlọ́run ń yóò ta lè jẹ́ wòlíì yóò tún wọ́n lè mọ pè ọ́ sí ohun tí fúnra rẹ̀ lóko àbí tí wọ́n ní òpera rẹ̀ àbí tí wọ́n ní táwọn yòókọ jẹ́ aláwa òdodo ọmọ bẹ́ńbẹ̀ á sì mọ̀ra àwọn àmì tí ọmọ ojú ojú òdodo ṣùgbọ́n àbọ̀dọ̀ gé hán kásọ̀ pé bá a ṣe láláì òdodo ní bí ó ṣe rí ni àtìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ bá a ṣe rí láwọn pé akàràlíkà bí ọ̀rọ̀ Yorùbá pé bá a ṣe rí lórí ṣùgbọ́n bàtà ni àní wọn fọ́ gbáyà púpọ̀ gbọ́dọ̀ mọ́rí bẹ́ẹ̀ bí mo sì rí lójú wa so ìlànà táwọn ó sì máa rìn lànàbì ti kọ́ wa yìí ló fi jẹ́ pé láàrin pé alálàá pẹ̀lú àbáfẹ́ tú àlá àyíkàn ẹjọ́ kó àwọn afẹ́mọ́ túmọ̀ àlá wọ́n ṣẹlẹ̀ sí Abubakar Siddiq tánàbí ẹnìkẹ́ sọ fún ànàbí àfáà Yunus nínú Sahih Muslim ẹni tó gba àdìsí yẹn wá pọ́sọ́pọ́sọ́ ẹnìkẹ́ ọlálàbá yìí wọ́n rí kìnnìkan Abubakar wà fún ànàbí pé jẹ́ ń tú àláyẹn wà ní bàmíláyè kí n tú Abubakar sì tú ń gbó tú tú tú tó wá ní ànàbí ni ọgbà díẹ̀ ń bẹ̀ ọ̀sàfìsì níbi díẹ̀ ọwá ni òun bẹ̀ wà níbi kan sọ mistake ànàbí ni òun ò níbi kó búra lórí ẹ̀kú kí n lè sọ ọtúmọ̀ rẹ̀ tó túmọ̀ pé àbùkátà sí pé dandan afẹ́mọ̀ túnmọ̀ aláwa káwọ̀ ọ́sá bá àlálò bó ṣe yẹ ká bá lò ní pé ìwọ náà tó náà lùtúmọ̀ aláàánú àtàwọn owó tí wọ́n náà rà ó ti mọ̀ pé àbújẹ kọ́ mọ̀ bẹ́ẹ̀ àwọn bákẹ́ ànẹ́bí ní kọ́ gbà á yìí ọtọ́ àgbà náà ó kò túmọ̀ pé kí nǹkan yẹn mọ̀ bẹ́ẹ̀ pápá tó bá tẹ̀ jẹ́ oore ìbéèrè míì nínú àwọn ti ẹ̀tún ti sìn náà ni pé ǹjẹ́ gbogbo àlálọ́wọ́ á jẹ́ ègígí kan nínú ìmísí ìbásọ̀rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run eléyìí ó lè jọra wọn lọ́nà méjì ṣùgbọ́n tí ò túmọ̀ pé àlátà abálátọ́bájá láàrin pé ìgígé náà nẹ́bí ọlọ́run ni àtẹ́ntọ́ jẹ́ mùsùlùmí àtẹ́ntọ́ jẹ́ ọ̀tá ọlọ́run àtẹ́ntọ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run aláwọn máa jẹ́ bákan tọ́bájá ládàá báyìí ọlọ́run náà ìmísí ọlọ́run olúwa ìpín kan nù pín nù búwà tá nẹ́bì sọ látara pé nǹkan eré ni torí pé nǹkan eré ni já nẹ́bì ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run bá ti ń bá wọn sọ ọ̀rọ̀ orí ni lọ́nà kejì tó gbàjọra wọn ni pé ọjọ́ al-ikhbaru an amúrin ghaibi wa mustaqbal ọjọ́ ìfúnni nírò nípa nǹkan tó pamọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ pé ìbásọ̀rọ̀ àwọn nẹ́bí ọlọ́run náà mọ́ bẹ́ẹ̀ ni pé nǹkan tí ó ti ni wọ́n ní wà ọ fi ọ̀nà yẹn jọra wọn ni wọ́n kò túmọ̀ kó ti di pé ìdíjà níbi ọlọ́run gbogbo ẹni tó bá ti rírú báyìí kò túmọ̀ bẹ́ẹ̀ àlàyé lórí eléyìí àrùnà àrùbẹ́tul àwàdí fatul bari mu'allim sunan àti àwọn tíra míì bẹ́ẹ̀ alimu'allim àti kashful eh, almushkil so láwọn tíra ti adákọ̀ yìí torí pé kì í ṣe pé iṣẹ́ àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ lámìlà kanú ẹ̀sìn àwọn àlàyé wọn níbàámu sí tọ́lọ́wọ̀n àtànẹ́bì àwọn tí amúdé ti gbọ́ wa tó tabá ọ̀rọ̀ falsafa láwọn fi sọ tí ẹni tó bá ti jẹ́ ẹni tó gbàgbọ́ yẹ̀ tí bá ti ń kọ́ ọ́ bọ̀ náà ti ń gbọ́nà yóò ti mọ̀ rí pé èèyàn ń gbé gbági ni pé táwa ti fẹ́ sọ̀rọ̀ báyìí kí lọ́lọ́run wí kí lànẹ́bì wí ní ọ̀sáwájú àmọ́ a fi chẹ́ẹ̀kì ìròrí ẹlòmíì tábà ti ròrí ẹlòmíì sáwájú báyìí a ní problem nínú ìbálò alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam naam wọ́n wá ní ilé wa ń túmọ̀ pé àbọ̀rọ̀ gbàgbọ́ yìí pé tí kẹfẹ́ rí bá lálàá tálà rẹ bá ti dúró dó báyìí pé ó túmọ̀ pé ìpínkan nínú ìmísí àwọn ànábì ọlọ́run lọ́lọ́run fún káfíìrì rọ o wọ́n ní aláàkèsìrí náà lè ju dòdò ṣùgbọ́n kò túmọ̀ ìtọ́lọ́run ṣe fún ni ọkẹ̀ sí <laughs> ìkìlọ̀ tọ́lọ́run bá ní ó tibẹ̀ sórí ire ni o kì í ṣe kó túmọ̀ pé ìmísí kan táwọn ànábì ọlọ́run torí pé aláwọ̀ bá Yusuf bá lògbà tọ́rọ̀ àlà rẹ̀ fún ànábì Yusuf ànábì Yusuf tó àlà rẹ̀ fún àtàwọn ẹlẹ́wọ̀n méjì tí wọ́n jọ ń bẹnu ẹ̀wọ̀n á rí pé kódà ńgbà tí wọ́n ti ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n sọ àlà fún ànábì Yusuf ìdí tí ó fi tú àlá wọn fún wọn nínú àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ tọ́lọ̀nkọ́sọ́ ìmì wà nínú àwẹ̀ kó sì jẹ́ ara sì kìí tí a yẹ̀nẹ̀nẹ̀ nírú àwọn ọ̀sẹ̀lẹ̀ báyìí náà ni pé àwọn méjèèjì kèfèrí ni wọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ìpèsójú ọ̀nà ọlọ́run lọ́kọ́ fi pilẹ̀ fún wọn kó tó tú àlá wọn fún wọn wọ́n sì ṣe mùsùlùmí wọ́n sáwà pé àwọn náà inú ìpín ìjánẹ́bí ọlọ́run sí ń bẹ pẹ̀lú wọn wọn eléyìí ò rí bẹ́ẹ̀ o so torí pé kì í ṣe gbogbo ẹ̀ńtálà rẹ̀ àbọ́bá sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ kọ̀kọ̀ pé ha nkẹ báyìí ó sì nkẹ báyìí ó fẹ́ ṣẹlẹ̀ níbi ọ̀tún la o àbí jọba àbí títí ẹ̀kẹ́ nìkan àwọn àti àlọ́ pé à ìpín kan nù kí n já níbi ọlọ́run lọ́run fún wọn kìí ṣe bẹ́ẹ̀ o kò sì tọ́ túmọ̀ pé tọ́ba sọ bẹ́ẹ̀ tọ́ba ti rí bẹ́ẹ̀ ó túmọ̀ pé ọ ti jẹ́ ni re àbí ẹnìyẹn dúró déédéé tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ń ṣàyẹ̀wò àwọn tí ń wọṣẹ́ tí wọ́n ń bá àwọn sàyàtì àwọn àjọ̀nú tí lọ́n jí ọ̀rọ̀ gbọ́ fẹ́ràn pé yòbó sì pé ajalè lọ́jà kọ̀ sí kíni kọ̀ dárìn bíi kíni agbépo lọ́jà ọ̀dárìn bíi ẹni tó gbà àwọn àjọ̀nú tí lọ́n jí ọ̀rọ̀ gbọ́ a ti túnmọ̀ pé tọbálọ fẹ́ lòwé yóò báyìí wọn ọjọ́ dáàrẹ̀ tó wọ́n tó jókòó kọmọ wá jọ́rọ̀ gbé wá bá ọmọ sọ fáwọn èèyàn àwọn tálùkọ̀ àìsàn fún wa pé tíráwọ̀ bá já yẹn ọlọ́run ní ìràwọn ta torí ẹ̀dà rojú mẹ́l ní ṣẹ̀yà àti ó ti láti sọ bí wọ́n fẹ́rí sí àwọn ìwá ni ó ní ajẹ́ pé gbogbo àwọn tó já sáà pé wọ́n ti nípe kẹ́nu fún jánẹ́bí ọlọ́run torí pé àwọn olè tí wọ́n lọ ń jọ́rọ̀ gbọ́ wọ́n mọ́ rí díẹ̀ di gbogbo àwọn ti sọ pé àwọn tí wọ́n burú wá bá náà tẹ́lẹ̀ ń gbọ́ ọjọ́ pé àwọn tó burú jù wọn lọ n'ụba bá gbẹ̀yọ̀ kan wá fún wọn àánú tó fi bí ọgọ́rùn kan ó ṣe kíni wọ́n fi máa yòókù àti ẹ̀wà ní bùkátà àtòdódó bẹ̀ àtọ́gọ́rùn kẹtọ́ jẹ́rọ bẹ̀ àtùgbàtà nílé ìyá sọ́tọ̀tọ̀ àní bùkátà àti lọ́dọ̀ wọn ọ̀rọ̀ wá sọ yìí nínú àwọn àfáà tó sáré tọ́sọ bẹ́ẹ̀ tí ó wa àfáà wa Abul Abbas wọ́n ní aláìyìn ò ní jẹ́ ìgégé ìjà nẹ́bí ọlọ́run

sàkọ sáwọn èèyàn pé ẹ rí lọ́la bá yọ ọ̀sẹ̀lẹ̀ yọrọ yọ ọ̀sẹ̀lẹ̀ tí ò ní yé wọn náà ni wọn ni ọlọ́run lè mọ̀ fún ní àwọn kankan rí torí pé bá níbi sọ fún wa pé lam yabqa min mubashirati nubuwa illa ruya sadiqa fi nawm yara al mọ̀ pé ẹni tó bá jẹ́ káfíìr ẹni tó kò ṣe mùsùlùmí kò jẹ́ kí ní ìtọ́ ẹ̀kọ́ sádà gbogbo ẹ̀pọ̀ kódà kọmọ ọlálàkàlà rẹ̀ ọmọ ọ̀sẹ̀ láwọn àkókò kan àbí kọmọ sọ̀rọ̀ pé nǹkan báyọ̀ ọmọ ṣẹlẹ̀ bí irú ọgbẹ́rẹ̀ tí wọ́n bí wá ní sọ wọ́n kò túmọ̀ pẹ́ nìyẹn jẹ́ ní eré kò túmọ̀ pé àwọn àgbà gbọ́ pé bẹ́ẹ̀ ló ti lè rí torí pé òpùrọ́ náà lè rí nǹkan tó bá sì rí nǹkan kò túmọ̀ pé tó wá di ẹni eré torí pé wallahu ya'lamu haythu yaj'alu risalatahu so bí eléyìí bí ó Jazakumullahu khairan ọlọ́mọba ní sinimá olùbánisọ̀rọ̀ ní ẹ̀sùn olórí lẹ́yìn eléyìí àwọn ọ̀nà tí wọ́n máa ń fi fi àlá wọ́n fi ń dá àdájúlẹ̀ nínú ẹ̀sìn wa tàbí fi gbé ọlá fún nǹkan tí kò ní ẹ̀sìn nílẹ̀ nínú ẹ̀sìn so abánisàlàyé nípa àwọn ọ̀nà yẹn tó fi jẹ́ pé táyà bá ti lálà wọ́n fi ń wọ́ ọ̀nà àti dáadáalẹ̀ ẹni tí ò ní kankan àbí tí ò lẹ́sẹ̀ lẹ̀ nínú ẹ̀sìn wa. alhamdulillah eléyìí náà pàtàkì torí pé yàtọ̀ sí kí wọ́n lálàá sí wa orúkọ pọ̀lọpọ̀ wa àfẹ́ kí wọ́n bókọ ẹbí wa jẹ́ àfẹ́ kókọ wa náà bàjẹ́ ṣùgbọ́n látara ìlú ẹ̀kọ́ pẹ̀lú àlá àbáwọn tí wọ́n ń pa wọn lálàá àbáwọn àlá tí wọ́n ń rọ́ fún wa àkùlá kẹ́sìn ọ̀tọ̀wọ́ wa bàjẹ́ kẹ́sìn bá ti bàjẹ́ látọwọ́ rẹ̀ tèèyàn ti bàjẹ́ torí kò sóhun tá a gbé pàdé ọlọ́run tó jẹ́sìn wa lọ látọ̀nì aláìbí tó burú dé yàtọ̀ sípá ńlá láti ra wa kọ́rọ̀ àníbi ẹni tí ó bá ń sọ pé òun lálá sí yẹn tí ọ̀lá láti àníbi ní ìgbé kọmọ bá gbàgbé mọ́sọ ṣùgbáyà láti mọ́ lálá ní àmọ́ ah, orí nẹ̀sí yìí kìíní kan gbogbo ìlérí ti ń bẹ́ńlẹ̀ fúnra àwọn èèyàn tí wọ́n purọ́ fóun lálá sí yẹn àbọ̀ orí nẹ̀sí yẹn aburú tí wọ́n ti bí ọ̀rọ̀ ẹ̀sìn ti ara aládàrú tá fi mọ kílọ̀ ẹ̀ka sínú ẹ̀sìn àti ìyẹjú àwọn kan sẹ́yìn ṣùgbọ́n àwọn tí ó kú lórí bẹ́ẹ̀ yọmọ ọ̀bẹ̀ nítorí pé ìgbàgbọ́ ẹlòmíín bí aláì aláì náà òun náà sì níbi ti lọ. lápẹẹrẹ ká fún wa lọ́kàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yẹn àfa wa nílé àwa ìmáàmù ìmáàmù àwa olùdálẹ̀ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ wà sí wà sí ọmọ kékeré ni wa ìmọ̀ wa kéré gbígbọ̀n gbogbo ẹ̀dá ti kéré wọ́n máa òtítù mínà ilmi illa qalila ọlọ́dún jọ fún wa sàdúkẹ́ ti ìmọ̀ bíntín àrọ́fta ṣe àwọn wàgbàgbà ti a ń ka àṣíyà òun inú tó hẹ̀ sáwà tó ṣe dáwà lójú òun náà ni pé inú àwọn ọ̀nà tààlà fi gbígbà fi mú àwọn kẹwàá nú ẹ̀sìn tí ó sì sínú ẹ̀sìn wà tẹ́sàn kọ́ abá ṣe bẹ́ẹ̀ òun náà ni irú tí òkú bá kú lápẹẹrẹ lọ́kùnrin kú tó fa àwọn obìnrin lẹ̀ á rí pé gbogbo àtàfà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀sọ́ àwọn tó bá ti gbọ́ yé wọ́n sọ pé tọ̀ nísìnyí báyìí àwọn ìyá wa tó mọ bẹ́ẹ̀ nulé wọ́n tún mọ́ sí láìláìlá láò 70,000 lẹ́yìn àṣùgbà ó ti ní bọ́n sí mọ́ pin pátẹ́lẹ̀ fún fún ọ̀lẹ́mẹ́ bí wọ́n pin tàwákàṣùgbà tẹ́ wọ́n sì yẹ báyìí tẹ̀sùgbà yẹ báyìí lẹ́yìn àyílà yẹ báyìí lẹ́yìn àlásàrí báyìí wọ́n pin tí wọ́n fi wá jẹ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tí wọ́n lò nílé wọ́n pin tí 70,000 yóò fi pé tọ́ iṣẹ́ déwàì lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àfáà tó bá rí kánú tíra fíkíù gbogbo àwọn tíra fíkíù àti pọ́npọ́ àtùmáwí ádàrí ìsíyà mọ̀kọ́dímọ̀ àbúṣẹ́dù alkẹ́ra wá ní gbogbo àwọn tí àyìn tààbárí mọ̀tásọ́rọ̀ àlílì kìrìkẹ̀ ẹ̀dàkùn ẹgbẹ̀ṣẹ́ wá láǹfààní aṣọ gbangba mi pé a ti rẹ́rì fún o àtòkútókú tánẹ́bí wọn rú ẹ̀fọ́ àti sáàbí kan wọn irú rẹ̀ fún ṣùgbọ́n kí ló bí àlá ló bí àlá tí ó sì ní senate tí ò nípìlẹ̀ ìpé òfin ìjọ ọ̀nà ìjàdọ̀ sí pé ìgbésí ayé pàwọn èèyàn fà lára èèyàn jẹ wọ́n ń fà ládàá ẹ̀sìn rú méjìlá fẹ́ mú wá

láyé aláwọ̀ 70,000 yìí tó mo fi rà á mo fi ṣe fìdáwù fún lára àbíkọ́ tí mo mú kẹ́lìmọ̀ rìn tó ń gbà tó padà tó sùn báyìí ọkẹ̀rẹ̀ pé ayẹ̀ ti ń bẹ nínú ìgbàdù àwọn náà bá ń kọ́ bá gbogbo omi tó bá jíde pé ọyá tó kú bá ti kú láyé 70,000 àjẹ́pọ̀ yìí náà ti kú gbogbo àwọn òkú tó kú láwọn ọkùnrin yẹn tẹ̀ní káwọn sí àjẹ́pẹ́ sẹ́yìn náà ti lálàárí wọn kó wọn bẹ nínú ìyá ni kọ́ṣìn àkọ́kọ́ nìyẹn tẹ̀wá fẹ́ rà wọ́n torí pé tọ́bá ni wọ́n ẹni tó ti dárìn ni wọ́n mọ́ ṣe fìdáwò fún àbí ẹni tí ọlọ́pọ̀ ò mú sọmọ́ bèèlì ẹ̀ ìtumọ̀ pé a ṣe fìdáwò fún báyìí ẹnìyàn ti sọ pé ọ̀daràn ní títì ti ń jìyà ẹ̀ṣẹ̀ yẹn tábárí tó yàtọ̀ sí wàláhì ma nùrídù illa islaha mastata'tu ma nùrídù illa ibi tó bí láàrẹ aláwọ̀ sẹ́fún sí ṣùgbọ́n òkúkú fóbìnrin ń ṣègbélé gbogbo tó bá mọ̀ níbẹ̀ lọ́hun báyìí láwọn àwẹ̀ súnà lálùkọ̀án subhanallah alhamdulillah gbogbo àwọn sẹ́ẹ̀sì yìí tó bá rọ̀ ọlọ́run ní ọmọ ni àníkọ̀ ìyádà rẹ̀ fi ọmọ sí láàrẹ aláwọ̀ ara àwọn aburúsàlá bí inú ẹ̀ tó fi wá di kan òun lọ́wà yìí ṣùgbọ́n ọwá fẹ́ torí pé àwọn tọ́kọ kú fún pè wá wọ́n ń dà wá láàmú a sì ń sọ fún wọn kọ̀rọ̀ àti kátọ̀ wí gbangba náà kọ́mọ̀jẹ́ pàwà nìkan láti kíni láàmú ọgbọ́ ilé ibẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń fi àlá pòròmóòtì àwọn nǹkan ìfẹ́ àfá ẹni àbá àfá kódà àfá lè sàfisẹ́ ọkẹ́lẹ̀ púpà táwọn lálàbà ilé ìṣẹ̀lẹ̀ yìí lágbára àfá kẹ́mbẹ̀ tó ń pè ní al ó gbé ọ̀pá kan kalẹ̀ láti fẹ́ fi ṣe gàgá fún tíra kan tíra ọ̀kan náà àwọn àfáà wa dáadáa ṣùgbọ́n sáwọn kókò sí tíra tí wọ́n kọ láyé tí ó dàbí alùkọ̀áì kò sí tí ọ̀wá ní ní kọ́dà kó ti pé kọ́mọ́ ni wọ́n fi mẹ́sẹ̀ kìí ní wọ́n fi sí tí ọ̀yẹ̀kọ́ fi sí àbí kẹ́lìmà wọ́n sì kọ́ àfáà wa tá sọ̀rọ̀ yìí àfáà à ń Abdulkadir Al-Aidarush ọkọ̀ tíra kan pè ní Ta'riful Ahya bi Fadail al-Ihya tíra kẹfà tó ń pè ní Ihya Ulumuddin kódà ara àwọn àfáà tó wọ́n pè ló kọ́kọ́ kọ́ tíra alimamu gazali tó wọ́n pè ní Hujjatul Islam tó pà àfáà Ghazali àfáà àdọ́lọ́ bá ti dáadáa fún wọn wọ́n sọ àwọn àṣìṣe tó pọ̀ tí wọ́n sì padà jẹ́wọ́ ara wọn tí wọ́n sì túbá ń bẹ̀ ní pé kò sínú ẹni tó mọ̀ sọ̀rọ̀ pé àbí kìíní kan tó máa rọ̀ wọn fún tó kí wọ́n ti bá ti wọn lọ ṣùgbọ́n kò túmọ̀ pé tẹ́ǹtẹ́ bá wá ń gùn lórí àwọn àṣìṣe wọn ká mọ́ sí kíni pé sákèèsí tí wọ́n sọ fún àtàwọn kọtíra ni àwọn onímọ̀ nípa àdìsí rárá rárá kódà àfáwà tọ̀túnṣí ó ní lérílẹ̀ ayé kálàwó sí yàrá alámìlúbàlá wọn ọ̀fẹ́ rí tí àkẹ́ tí wọ́n parọ́ mà nẹ́bì nú rẹ̀ tó tí a ìyá olómùdí láwọn àdísì maudu fabricated àdís àdísì rọ́ pánibì sọ́báyì ànẹ́bì sọ́báyì ọ̀kẹ́ náà àwọn àfáà tàwápẹ̀ ní àfáà wọn pè àfáà yẹn ní abul hasan bun ni nílùú maghrib ọwọ́ ajẹ́ tó ń rí pé ìrọ́pọ̀ ah, nù tí àìtún fi ń takọ̀ ànẹ́bí ó sì jẹ́ ìmáàmù ojúmọ̀ àwọn ẹmọ gbọ́rọ̀ sí lẹ́nu tàwa gbọ́rọ̀ àfa àìdàrú sọkọ ní òtíra láti fi dìfẹ́ǹdì tíra yẹn bẹ́ẹ̀ ni làwọn èèyàn lónìí náà torí pé àwọn sin kankan ó lóun lálọ́ sin kankan ó fi lélẹ̀ fún wọn ẹ máa ẹ á so kí ni wọn ń dá wàhálà alẹ̀ káta mọ̀ pé ọ̀nẹ́jì tírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ó ń kárí kó di àlá rẹ̀ mú ẹjẹ́ á dì mọ́ ń tọ́lọ́ ń wí tánẹ́bí wí ẹ tó bá lóun lálàkà tó fẹ́ yàtọ̀ sí ń tánẹ́bí mú wa kápẹ́ ọmọ bá la rẹ̀ yìí tó bá dàlù kìyàmù bí ọba bàjá. àfa yìí wá ní àfáà yìí ń takotera ìyá olóbòdì ó ní àwọn sì rí pé ah, káànà mọ̀tọ́ àì ẹnìkẹta àwọn ẹmọ tẹ̀lé ni àwọn ẹ̀sìn mọ́ gbọ́rọ̀ rẹ̀ ọwá ní pẹ̀lú ògbó ọlọ́run aburú tí bẹnu jẹ́ àgbétọ́ pọ̀ dé èyí tó ń nílé àti gbẹ́ntọ́ bá ní torípé àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ mẹ́mẹ́ àwọn tánẹ́bí ọ̀sọ́ tó fi kúrọ́mà nẹ́bì àwọn ọ̀dánisun tí àyíjọ jímọ̀ tí ń bọ̀ lórí mímbàrí orígbò ti di alẹ́ jọyìn òun bá òun ní mọ́sálásí jimá nígbà tá a fa alála bẹ́ẹ̀ fàyíza ó wà bí nàbí sallallahu alaihi wasallam wa máa abubakar wa umar lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí bá fà ṣe rí adébí sallallahu alaihi wasallam àtàbúbakar àti umar lójú oorun ni ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nígbà ọ̀rọ̀ adébí sallallahu alaihi wasallam àti abubakar àti umar àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá yọ والإمام الغزالي قائم بين يدي النبي صلى الله عليه وسلم wọ́n bẹ́ẹ̀ imam Ghazali náà yọ tó dún wájú ànábì báyìí lójú àlá imam Ghazali bó ṣe dúó bẹ́ẹ̀ ni àfáà ibùnú arzahun bẹ́ẹ̀ náà làwọn náà dé wọ́n ní mọ́ǹgà sálẹ́wà ní ẹwọ́ sí pé wà nẹ́bì ẹni oníjà mi nìyí ọ̀sọ́ àwọn kẹ́kẹ́ nípa tí àmì tọ́pọ̀ àwọn tí ń sọ tí àmì bá jí òótọ́ mo tún bá lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n tó bá jẹ́ pé irọ́ ní pamọ́ tíra mi mo fẹ́ kọ bá mi kọ lẹ́kọ̀ọ́ fún anábì sallallahu alaihi wasallam ni àyè bá ń hẹ̀ dífẹ̀ẹ́ وتصفحه النبي صلى الله عليه وسلم عليه بانسين ورقة ورقة page by page من أوله إلى آخره لا تكمل سي دوكني النبي editor in chief ejon anabi ban tutia ya olumudin mujallad mẹ́rin anabi wa wo gbe la to kedele ngba ta nabi gba ta nabi wo tán anabi wa ni ah ah wallahi mubura inna ata shay'un asal tira yi ti ato dani ti o saburu ah oni gba ta nabi sọ bẹ́ẹ̀ tán tùmọ̀ náà wà láò sì dì ànábì tó kó fún abubakar náà òun náà tó wó a òun náà bá tọ́ ni walladhi ba'athaka bil haqq innahu la shay'un hasan mo fọlọ́run tí ó gbé wà ànábì dé lódodo mo fi búra tí àyè tí àdáadáa ni kò sábúrú lẹ̀ ànábì tó kó tíra ẹ̀ fún Faruk Umar òun náà tó tẹ́ẹ̀kẹ̀ bẹ́ẹ̀ òun náà tó sọ bá abubakar ṣe sọ a so wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹ̀lẹ́ báyìí báyìí ọ̀yá wọ́n àfà àrẹ́sáhùn ọ̀yá bẹ́wẹ̀ bẹ́wẹ̀ tó jẹ́ pé nínú súnlẹ̀ gan tàbí lúyẹ̀ wọ́n ní kò sí pé ká bọ́ sọ ní ọrùn rẹ̀ ní tẹ́kẹ́ ara rọ̀ ọ̀nà àníbàríkọ́ bọ́sọ̀ rẹ̀ lójú olójú aláìn wà áyìn yóò dọ̀rọ̀bá wà yóò hádà hádà lọ́tẹ́lì aníwà ní kó fúlù ní ẹgbà ẹni tó kúrọ́ mọ́yìn tí ṣe mélòó 80 panabi ní kó lù lẹ́gbà rẹ̀ wà jórìdà wà dórìbà wọ́n bọ́sọ̀ lárẹ̀ wọ́n lù bẹ́ẹ̀ wọ́n gbà wọ́n lù ní márùn wọn ni Abubakar fi khilafu sunnatak bóyá rò pé bóyá ohun tó yapa sínú rẹ̀ àdíjì tó jẹ́ dọ̀ ìfò tó ẹ̀jẹ̀ àwọn ọ̀sẹ̀ bóyá ń bẹ́nu rẹ̀ ni àwọ́ sí mi sékì náà rẹ̀ gbogbo ní bẹ́nu rẹ̀ ọ̀rọ̀ wà níbi ni Imam Ghazali bá ní ẹ̀hẹ́n ní sí báyìí I'm not satisfied so ọkàn mi sẹ̀ balẹ̀ báyìí so àdébà gba ìsìpẹ́ Abubakar ọba ní kí wọ́n dáyà gbó fún àfa ìmáàmù yìí so àfa àbá túbá lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba tako tíra ìyá olómùdé ni mọ́ tí wọ́n náà bá ní tíra yẹn lé kódà tí wọ́n ti ta àkíkì sàhárì àdéhìí rẹ̀ ọfẹ́ lè mọ́ sí péjì kan tọ́mọ̀ kàbá ìtò ní jẹun sọ pé la afilala àdìsí yà níbi ọ̀sọ́ bẹ́ẹ̀ kò nípìnlẹ̀ kọ́ làbá ní ká gbé nǹkan míì ti ń bẹnu ẹ̀já tí wọ́n náà bá ti ń gbọ́ láì tí sọ̀fọ̀ ọ̀dọ̀ mọ̀ pé áá ah, ah, ilé irọ́ ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àsọ fún amúgàtálí àtún ọlọ́kàn dẹ́ ṣùgbọ́n ara àwọn táwọn ọmọ kéwú pa wọn lálárí àfa wọn sọ fún àwọn báyìí ọsọ báyìí ní pé ká sọ́ra fún àwọn ọ̀tẹ̀jẹ̀ yìí á rí tó lè ó ti jẹ́ kí àwọn tí ò sínú ẹ̀sìn kọ́ gbalẹ̀ láwùjọ wa látara pé lójú àlá lànẹ́bí ti fún mi lójú kìnìkan ni mo ti rélé yìí so ara ọ̀kan nínú àwọn ilé ni wọ́n tá a sọ yìí ló fi jẹ́ pé àlá abọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ìwọ̀nba tá a sáyé gbà wá ń bẹ̀ lásọ yìí ni torí pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ẹ̀kọ́ sì pọ̀ ńlẹ̀ tẹ́ẹ̀kẹ́ àwọn mùsùlùmí kakọ irúgbà tá à ń sọ̀rọ̀ ẹran níparí pé ọdẹ mùsùlùmí alhamdulillah láti ìlú kìsí àtẹ́rẹ́ àwọn tó pè wá pé wàlá ọdẹ mùsùlùmí làwọn àwọn yẹn dàdé mọ́ra àwọn olóòka kúsanyín kan àwọn oníkìní kan pé so kódà àwọn yẹn máa tán sì ju ara wọn àti òkúta bá ti fẹ́ jẹran ẹ̀gbẹ́ ta ní ìdí ẹran ẹ̀gbẹ́ aláwọn tá a àbúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan tá à ń sọ àti ńlá wọn tí ń jẹ́rìí gbè bá a ti fẹ́ káwùjọ wa kó rí ilé so ká mọ̀ fi àlá ká mọ̀ fi kí nǹkan tí ò sí nọ́ọ̀sì bọ̀ inú ẹ̀sìn ká sì mọ̀ fi parọ́ fáwọn láti fi tu àwọn ẹ̀jẹ̀ àwọn tá a sì ń lára náà ká bàlá wa zero zero zero five one zero three one seven nine ní Jaiz Bank àkáǹtì wa ní ilé ẹ̀ wà bákan náà ni pé iṣẹ́ tí ètò yìí sì gbé fún àwa yìí nípa pé ọkọ ẹni kú àkùnrin láìláyé láwọ seventy thousand ṣòwò ẹ̀dá kùn torí ọlọ́run gbogbo ẹni yóò tọ́ bá rí orí nọ́mbà wa ẹ̀kún ó kò wá síbẹ̀ tàbí nọ́mbà àmínà ẹ̀sùn lẹ́ náà ẹ̀kọ́ sílé ẹ̀gá ẹni fún ó pè fún lọ yìí zero eight one eighty seven ninety nine fifty one eighty nine gbogbo èyí tẹ̀ mọ́ wọn láìláyé láwọ seventy thousand fún àwọn obìnrin kí ọkọ wọn kú tó ọ̀dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa